nígbà wa mú àkọlé pè ní mọ̀kẹ́fẹ́ráṣẹ́ gbóná tí mo ń pa ẹ̀ṣẹ̀ rẹ ọ̀yẹ́ ká kọ́ ọmọ tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ìtí ń jẹ́ ẹ̀ṣẹ̀ náà ni gbogbo wá lè jẹ́ ṣe pé ẹ̀ṣẹ̀ nǹkan báyìí o táwa ṣe nìyẹn ntọ́lọ́mọba wọ́n sọ ká má ṣe. nítorí pé nǹkan tí ọ̀dà ni tá a wá ń ṣe ẹ̀ṣẹ̀ nu ìwà tí ọlọ́run bá lè fi ọlá tí ọ̀fẹ́ ká wù níwà tá a bá ń wù ẹ̀ṣẹ̀ nìyẹn so àwọn nǹkan tí ń ṣe ẹ̀ṣẹ̀ lélẹ́yìí ìgbà míì yọ wá lórí nínú tírà ọlọ́run ti ṣe Qur'an ìgbà míì yọ wá lórí àwọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òjíṣẹ́ rẹ̀ torí pé ọlọ́ọ̀bá àlìkọ́lá oná ló fún ní àṣẹyẹn ẹni tó bá ti tẹ̀lé ọlọ́run ó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ẹni bá tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tẹ̀lé tọ́lọ́run ẹni bá yàpọ̀ òjíṣẹ́ rẹ̀ yàpọ̀ àtọ́lọ́run. lẹ́yìn ìgbà tá a bá mọ yí pé nǹkan báyìí ní jẹ́ṣẹ̀ ká wo pé kí ni àkàwé kí ni àwọn àpèjúwe ẹ̀ṣẹ̀ àpèjúwe ẹ̀ṣẹ̀ pọ̀ pàtàkì jùlọ inú àwùjọ àtàwọn àjọbára wa ń bẹ inú àwùjọ káàró òjì rẹ̀ inú àwùjọ nàìjíríà kọ́lọ̀ mọ́jà nàìjíríà ìlú tó ṣe yí pé ọba ti jí lójúmọ́ báyìí àbí bàbá jáde nínú ilé rẹ̀ bàbá jáde nínú ilé gan tọ́ọ̀bà tán rẹ́díò tọ̀tọ̀ tẹlifíṣàn lónìí gbọ́n tọ́jọ mẹ́sẹ̀ lónìí rí tọ́jọ mẹ́sẹ̀ oríṣiríṣi nǹkan tọ́jọ mẹ́sẹ̀ rẹpẹtẹ ni so à ń bọ̀ wá sí oríṣiríṣi ọ̀nà tí ẹ̀ṣẹ̀ pín sí gbogbo ohun tó wá ti jẹ mọ́ èròkòrò àdìọ́kẹ̀ tí ọ̀dà tí ọba tọlọ́mù tí ọba mójútẹ lójútẹ rẹ mọ ẹsẹ ní nínú ẹlẹ́mì ẹsẹ ní kíkpolongo ẹfẹ lómi ẹsẹ ní kíkọ́yàn ẹ̀rí bọ́lá ńlá mọ́lẹ́bí ọ̀rọ̀ ọ̀dán ní Quran eh, chapter two verse one oh three àbí one oh one or one oh two mọ́ra wọn. واتبعوا مما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر wọ́n ṣe kébé sọ́lọ́n torí pé wọ́n ń kọ́ àwọn èèyàn dán gbogbo tí ọba ti dáa tí ọba ṣe rẹ àmú tí ọba ti lé ń kọ́yàn ó ń polongo ẹ̀ fún yàn ẹ̀sẹ̀ náà ni kódà tó bá ṣe tọ́tọ́ ní òun ṣeré ní òun sáwàdà ni ọ̀tàn ra ẹ jẹ́ tẹ́nìkan bá ti torí rẹ̀ ṣe dá ẹ̀ṣẹ̀ yẹn àbòsórí búlá tara rẹ̀ tálíkì àmọ́ ọlọ́run ọba ìdí mọ́ọ̀mọ́ ọkọ ìpín tiẹ̀ náà fún ọ lára ẹ̀ṣẹ̀ tí ń dà ọ́. so àdìọ́kan oríṣiríṣi tí ọ̀dà àdáadáalẹ̀ nú ẹ̀sìn ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ náà sì ni àìmọ́ kíwọn àìmọ́ yọ sàká àìmọ́ lọ sáájì fẹ́ǹtọ́ lágbára ẹ̀ṣẹ̀ ni mímọ́ ṣe zìnà mímọ́ wòwòkúwò ní máa mutí ní máa parọ́ ẹ̀ṣẹ̀ ni ọwọ́ àpọ̀ rẹpẹtẹ báyẹn lẹ́yìn eléyìí ni ká wòye sí ìpín tí ẹ̀ṣẹ̀ pín sí oríṣiríṣi ni òwòye tá a lè wò ń pa ẹ̀ṣẹ̀ yìí ń pa pípín rẹ̀ táwọn onímọ̀ sọ ṣùgbọ́n ìkan nínú ìwòye ni pé tá a bá wòye sí pé ẹ̀ṣẹ̀ yìí ṣe ọjẹ máa di ọkàn àbí ọjẹ máa di ọkàn ó pín sọ́nà méjì èyí máa di ọkàn bíi kúfúrú billah ìnílẹ́mìí fi ẹ̀mí ẹni ṣe kèfèrí sọ́lọ̀ ẹ̀ṣẹ̀ ni òun ló sì le jù ní gbogbo ẹ̀ṣẹ̀ kí ló le jù ní gbogbo ẹ̀ṣẹ̀ ẹ ẹ dáhùn ni yàrá ohun tí mo sọ fọwọn alikófóró bilikal kéèyàn ó fi ọkàn rẹ̀ ṣe kèfèrí sọ́lọ̀ òun ló le jù gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ní ẹ bọ irun nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn ńlọgá gbogbo ẹsẹ èyí tí wọn gbà lérò irú nǹkan mọlọrun tó wá láti inú ọkàn tíyẹn fínúfíndọ̀ ṣe ni wọn ń sọ èyàn lè fọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ kúfúrú kọjá kíkọ dàníyàn rẹ̀ kọmọ ó lè fi iṣẹ́ rẹ̀ tó ṣe ó lè fi ṣe kúfúrú fẹsùn wọn fọọsì ẹ lé lórí ni àbíkọ mọ ni ṣùgbọ́n tọkàn yẹn kò sáà mójú kúrò wájú Ọlọ́run. ọgbọ́dọ̀ mọ̀ yìí pé tó ní sì dẹkùn fún ọ ńlọ́lẹ́tọ̀ ọkọ ọmọ sìn ọ̀gbọ́dọ̀ sìn nǹkan gbogbo ọ̀nà tí yẹn wá máa fi sìn nǹkan gbogbo ọ̀nà tí yẹn máa gbà nǹkan gbogbo kí tí bá tó gbé àti àkàrà epo kó gbé ló tó rárá o ìkànnù ẹbọ ìkànnù ọ̀nà tí yẹn gbà ni tọ́ba ti ẹni tí ó prescribe fún ọ tí ó sọ fún ọ yìí pé túlù ti ń dà ọ láàmú orí fífọ́ ẹ̀gbẹ́ kan níjẹ́ túlù kíkárí gbogbo orí ipe kọ́ lọ wẹ̀ sórí ta ni ọ̀sẹ̀ kan ló ti fi wẹ̀ kẹ̀kẹ́ kan ló fi wẹ̀ náà ni ọ̀sọ́ ti tọ́ bá ti bọ̀ ọgbọ́n mú wálé o wọn náà wá nígbàgbọ́ sí ẹ̀mí rẹ lọ́ba ti tẹ́ àtàlìjẹ̀nu ìṣèkèvèrè sọ́lọ̀ ni. ẹni tó ń fọ ní súrátù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ayatu kúrísí tó ní ọkà látọ̀rí kòdì tó sí bọ́lọ̀ ṣe sọ̀kalẹ̀ ni ṣé àyà kuran lọ́wọ́ ń kà ní àbí àyà fẹ́nu ṣé àyà kuran ni nígbà bá bẹ̀rẹ̀ ní àlẹ́ àzímù àlẹ́ àlíyù tó wá ń kà bọ̀ tó ló fi adéláyè rẹ̀ ṣé kà kuran láwà pé yẹn ní ìṣèkèrè sọ́lọ̀ ni ẹni tó ní o di adìẹ kó o gbẹ́ òfu kó o tí mọ́ gbọ́dọ̀ jẹ́ kọ́ gbọ́dọ̀ mú ó ti já gbogbo ìyẹ́ rẹ̀ kú òsàn yẹn dé ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méje kí ló ìfẹ́ lọ́fẹ́ ṣe wọn náà wàá nígbàgbọ́ sí ni fi ọ̀pọ̀ àwọn àyà kan ní ọ̀hàn lọ́wọ́ àjẹpọ̀ ooru ní mọ ọmọ mi tútù ewu á tún lọ pé ìkànfọ̀ lómi tútù ìkànfọ̀ lómi gbóná kílẹ̀ bẹ́ẹ̀ sì yàn ṣe ìyọnu ta ni ṣé ìyọnu ọlọ́ọ̀ni solóríṣiríṣi ọ̀nà tọ́jú pé àwọn èèyàn fi ń ṣẹbọ sọ́lọ̀ láti inú ọkàn wọn tẹ́ ń finú fíndọ̀ ó ti wàá wọ́ọ̀sì lọ́dọ̀ àwọn obìnrin wàláhì kọ́ mọ́ ti ní pírọ́blẹ́mù ni ah. wọ́n ti kó wọn lọ rẹpẹtẹ àwọn àwọn bàbá Ṣàngó àwọn Baba ológun wọn kò tiẹ̀ àwọn ọlọ́sùn wọn kò tiẹ̀ àwọn kọrin yó àwọn náà kò tiẹ̀ àwọn àfa àwọn àfa àbùtínà àwọn àfa zamani àwọn náà kò tiẹ̀ bí wọn ti ń bí wọn ti ń ha wọn mọ́wọ́ nù àwọn ń ṣewu ṣewu àwọn náà kò tiẹ̀ àwọn ní abba sọ̀dá àwọn náà tó kó tiẹ̀ bí wọn ti ń ha wọn mọ́wọ́ nù lórí fìrí fìrí fìrí fìrí fìrí tẹ̀lé pé mọ̀ nínú ìlú táwa pẹ̀lú oríṣiríṣi ọ̀nà tí ẹ̀ṣẹ̀ fi fẹjú sí wa kọ́lọ̀ ń kọ́ sànù wa o so ẹ̀ṣẹ̀ tọ́jẹ́ mọ́ ọkàn ńlá àkọ́kọ́ ló ti le jù ó sì ń fẹ́ tútú bá kó lè ọmọ bá múlẹ̀ mọ́fò lálùkì yá mọ́ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì lè ń tí ọ̀jẹ́ mọ́ ọkàn tọ́jẹ́ pé a lè fojú rí nígbà tí ẹ̀ńtọ́ bá ń ṣe ti bá ń ṣe é bí kéèyàn máa gba dúkìá òun dúkìá lọ́nà tí ó gbàdá àbí owó olówó àbí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ iṣẹ́ tí wọ́n bí ọtí ń sanwó fún òṣìṣẹ́ ń pẹ̀gọ́ òṣìṣẹ́ ń fọ́ ẹ òṣìṣẹ́ ń ṣègbè ẹ̀ṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó ló ń kọ́ sànù wa. ìpè kan nìyẹn nípa ipe sọjọmọkàn àbí ọjọmọkàn ìpín ẹlẹ́ẹ̀kejì ni wípé sí ẹ̀ṣẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ńlá ni àbẹ́ṣẹ̀ kékeré ṣẹ̀ṣẹ̀ ńlá ni àbí ẹsẹ̀ kékeré òṣàṣẹ ìjẹdá fún ẹ bá mú omi nínú mọ́tò mi. òun náà pín sí ọ̀nà méjì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́jẹ̀ ń pè ní kàbáyìr kàbáyìr dùnú ọ̀gá gbogbo ẹni irun nǹkan mìíràn pọ̀ mọ́ pẹ̀lú kíni ọkàn kọ́fọ̀kàtẹ́ bọ́. lẹ́yìn ìgbà náà làwọn kéékèèké wá rọ̀ mọ́ tí a rí mi tí a gbọ́ mi inú ẹ̀ṣẹ̀ ńlá ni pé èèyàn ọ̀pá àyàn ló ń ta àbòsí báwọn boko haram ń ṣe kọ́lọ́ dá fún kòkòrò àwọn ọmọ ìyá rẹ̀ wá ṣubú àlábẹ́ rẹ̀ àwọn kéékèèké rọ̀ mọ́ bí kò gba létí bí kò gba mú bí kò gba ọ létí kẹ́tù ọ̀gbá méjì padà bí kò gba ọ díẹ̀ tí wọ́n mú ní tó kò rí fún wọn wá kó bò ní tó fi léwu ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run. irọ́ pípa ẹlòmíì yóò tún parọ́ fọmọ rẹ̀ kó lọ sọ́fà lẹ́jọ́ ọgbẹ́sẹ̀ kó parọ́ ọgbẹ́sẹ̀ kó tún tún èèyàn ọmọ tó irọ́ pípa gbogbo àtọ́mọ́ bá àlàyé tó dábàá rẹ títà tí bàbá òun tún òun lórí lórí nìyẹn tó dábàá tún tún èèyàn ọmọ rẹ̀ wọn náà tún mọ gba ẹsẹ̀ tiẹ̀ ó tún mọ gbẹsẹ ọmọ gbẹsẹ tiẹ̀ ó tún gba tiẹ̀ ó tún gba tọmọ ọmọ tọ́lọ́dọ̀ rẹ ló ti kọ́ ọmọ ike ò lè parọ́ ọmọ tí wọn bá yìí pín lórí irọ́ kódà àbọ̀ jẹ̀bi yóò sòótọ́ ni bí àwọn ọmọ kan ti ń rọ omi sí jẹ eh, machine ẹnìkan tí tó fi bàjẹ́ ẹ wá sì fún wa mo wá rò òun ló sì kọ́kọ́ rí wọn òun ló kọ́kọ́ mú wọn mo wá pé òun ló ti pè sí wọn lẹ́nu ni <laughs> yẹn bá ń sọ bí wọn ṣe gbígbèsè pátápátá bí wọn ṣe àwọn ọmọ kéèké wọn ọmọ kankan ọ̀ràn burúkú ẹ̀yọ́ rẹ̀ tó bá jágbàlagbà ní ẹ̀fẹ́ lẹ́wọ̀n jọ̀bọ̀ lọ. <laughs> ṣùgbọ́n tó wáyé kó ọmọ tí ìfúrítù mìíràn lè dín nìní kí wọ́n ti pín ẹ̀ lórí rọ́ yóò mọ̀ parọ́ ni ẹlòmíì gbẹ bá tó ka níbi rọ́ yóò tún wá mi pa kò ní gbàgbé káwọn gbogbo àwọn kan wọ̀nyẹn nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé èèyàn máa ń rí ẹni tó ń ṣe ni. àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni ẹ̀ṣẹ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ tó ṣe pé kíra Ọlọ́run sọ yìí pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí àbí pẹnáltì wà fún Islam Quran sọ ni àdìsí sọ ni àbọ̀lọ́ ní kílà náà ọmọ ọbẹ̀ fúra ẹni bẹ́ẹ̀ àbọ̀lọ́ lóhùn ní fojú rẹ̀ wọ́n ń tàn lálẹ́ fìyàwó àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá nìyẹn àwọn kéékèèké lọ́wọ́ àárọ̀ mọ̀ kò fẹ́sẹ̀ kékeré tí máa dájú yóò dùn sí nílá ni tó gbọ́ ọ̀rọ̀ tí gbogbo tásìn tó ń ṣe pẹ̀lú omi olóbìn lórí lórí sẹ́ẹ̀tì lórí wásaapù lórí Instagram àti gbogbo ẹ̀ mọ̀rùgbìn ọlọ́ọ̀bà àlekè ọlá yọ gbàgbé rẹ̀ lálùkì yá mọ́ obìnrin tí èso obìnrin rẹ̀ ẹ máa construct èbó síra yín ẹ máa ṣe gbogbo ẹ̀ so àsìkò tí èèyàn fi ṣe sìnà péréte ni nígbà tí èèyàn bá sì ṣe pọ́fọ́ọ̀sì obìnrin ṣe sìnà àsìkò tí ó fi ṣe pìrìhàmù rẹ̀ yóò take any time pìrìhàmù ló ti ń ṣe kalẹ̀ so ọ́ chaati pẹ̀lú ẹ̀ lálẹ́ ọ́ chaati pẹ̀lú ẹ̀ láàárọ̀ àsìkò kan yóò increase àsìkò kan yóò decrease gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọ̀fẹ́júlẹ̀ nínú ìlú wa ní kọ́lọ̀ ńkọ́ sànù wa àwọn míì tá a bá lùkọ̀ ní Saudi Arabia àti ẹ̀mbàtì ẹ̀mbàtì tó bá jẹ́ obìnrin kò ní chaati pẹ̀lú ẹ̀ láéláé tí nǹkan kan bá dayin pọ̀ ntọ́ dayin pọ̀ straight yọ ọbẹ̀ ọ̀nsẹ́ ni ọbẹ̀ ọ̀nsẹ́ ni ní ọlọ tó wá ń ṣe welcome rambu nǹkan kò sí ntọ́ kan kò bí ẹ̀ ní fèsì wọn náà ti mọ̀ pé ọpọlọ Nàìjíríà ló gbé wá sí Saudi láwọn ti ẹ̀ mọ́ Ọlọ́run o àpò àwọn ẹni bú nínú wọn náà o torí kò síbi tí ṣe ò sí kọlọ́nkọ́ sànù wà. lẹ́yìn tá a ti mọ ẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá nínú òpin ẹ̀ṣẹ̀ òun náà ni àtàámúdù àdàmì ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá àti ẹ̀ṣẹ̀ fèsì ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá ń bẹ ọ̀dà níyànjú ẹ̀mí ó ti ṣe àmọ́mọ́dá ẹ̀ṣẹ̀ nìyẹn. ìtọ́jọ́ ẹ̀ṣẹ̀ tí ọmọ ọmọ dá kọ̀dá ní àkó ń fẹ́ dẹ́ṣẹ̀ sí náà ń tó sí wọn tẹ̀lé àwọn. àbí yorùbá mi ò yé ẹlòmíràn sọ pé àníyàn lọ́lọ́run wò dìdìrín yán ọlọ́run wà níyàn yóò wò sẹ́ méjèèjì ní owó pọ̀ àníyàn nìkan ti àwa jẹ́. nígbà fẹ́ sùn mọ́sálásí ọ̀rọ̀ ẹni ẹlẹ́yin tó gbé ẹyin sílẹ̀ lọ́wọ́ á wà láì kò sí kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ òní sẹ́nà lójú wá sùn sọ́ọ̀bù òun ní kọ́bọ̀ tó ń wò fún. tọ́wọ́ ayẹ́ pé ìwọ lọ́kọ́ sùn kó tó gbẹ̀yìn bẹ̀ òun lọ́ jẹ̀bi o ti dẹ́tẹ̀ ojú oorun lọ wà o ti dẹ́tẹ̀ nígbà bá ti jí tọ́ ní ẹtẹ́lẹ̀ ọmọ gẹ́gẹ́ òkú lò lọ́ba yín kí wọ́n sáré lọ́wọ́ tọ́lẹ́tì nǹkan kan lọ́ba sùn sí lẹ́gbẹ̀ẹ́ lọ́ba yí lọ́mọ ọlọ́mọ wọn ò bá lè sọ̀rọ̀ mọ́ ọ̀sán díya nínú Islam ọ̀mọ̀ọ́mọ̀ ọlọ́run ti gbẹ́sẹ̀ yín fún ọ ṣùgbọ́n o ti dáràn tó ti mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lọ́wọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ yẹn gbọ́dọ̀ clear rẹ̀ tó bá clear rẹ̀ ọ̀sìsọ̀ adé lẹ́sẹ̀ tí <laughs> o bá mi yé so ẹ̀ ẹ̀ kí ni wọ́n máa ń pè é.

àti lè pè mistake ṣùgbọ́n jọ ìmọ̀ọ́mọ̀ ọjọ́ ìmọ̀ọ́mọ̀ àfa àti nǹkan mọ̀ ń gé sí náà wọ́n lẹ́gbàá ara ni abẹ́ ẹ̀kọ́ ni kọjá àlà tì máa bẹ lọ́n kọ́lọ́n má jẹ́ kéṣù ọgbà ọmọ nà mọ́ ọ lọ́wọ́ inú wa bí ṣe báyìí lọ́ba bọ́ sí ojú rẹ̀ ọ ètò sẹ́ńtì na ojú rẹ̀ ẹyinjú rẹ gangan ló fẹ́ náà nígbà ìdí ìbá nígbà tí èkó rí rẹ ti dàgbù. ṣùgbọ́n nígbà tó ti wá jẹ́ pé ẹgbà tó mú lọ́hùn ó lè mú ń di ojú ó sì fi nà á ọwọ́ á ṣèṣì bájú ṣíbò làámdì ni wọ́n ń pè ọjọ́ ìmọ̀ọ́mọ̀ torí ẹ̀rí ẹ pé inú ẹ̀kọ́ táwọn ẹlẹ́kọ̀ọ́ sọ tó bá fẹ́ bọ́ ọ méke ọjọ́ máa tiẹ̀ ọjọ́ mi ẹlòmíì káàlù ẹ̀yìn bíi lọ́dọ̀ àjù láti wípé ọ̀nà yẹn tọ́ba ti ń lọ bòmí yẹn ó lè wún dẹ̀ níwọ̀n bá ti ní kọ̀gbọ́dọ̀ pọ̀ jù ẹ̀ ń bá nínú ọmọ wọ́n sọ pé nà dáadáa o kò dáa o kèsè wa kèsè sọ̀rọ̀ gidi kèsè sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ ẹ ṣe pẹ̀lẹ́ ni ẹ ṣe pẹ̀lẹ́ níbi bíbá wí o ọlọ́run ó jẹ ọgbọ́ o nǹkan kan o ẹgbẹ́ ọ àfẹ ẹ̀nà dáadáa pé gbígbà tí ẹni yẹn nà ó ń bínú lọ́wọ́ ṣètọ́n ti wà pẹ̀lú ẹ̀ ṣètọ́n sì lè jẹ́ kéèyàn ó sì mọ̀ lù ìwọ náà lọ wo ìka ànábì Musa alayhi salatu wa salam níbi tọ́lọ̀ bá àlekè ọlá níbi tó ti ń parí ìjà láàrin àwọn méjì tébùtì ẹ tébùtì tó wà ní tọ́jẹ́ nu ìran rẹ̀ àti ẹ̀yìn Fáráò sorry israeli tọ́jú ọmọ tọ́jú èèyàn ti àti kìtì tọ́jú ti èèyàn sọ̀rọ̀ tí wọ́n ń jà tọ́wá ṣe owó eléyìí fẹ́ dun eléyìí ìtọ́wọ́ fẹ́ dun lọ́wọ́ pé ọ̀wá ran lọ́wọ́ musa musa sì èèyàn tó sì gbẹlẹ̀ ni ó sì léegun ọláyà gbogbo ẹ̀ kò sí ní tí ṣe fún níbi yìí bí musa ṣe gba ní ẹ̀sẹ̀ báyìí fáwọ̀ kásà musa fápadà àlè ẹsẹ̀ lásán tó lòún gba báyìí tó ti fìdí ilé rẹ̀ ló so kí ni Musa sọ pé innahu min amali shaytan ah iṣẹ́ èṣù lélẹ́yìí o ẹsẹ̀ nìyẹn so ọ wà nù suratul Qasas aya fifteen sí eighteen ẹja agbọ̀n tí Musa wí Musa sọ pé hada min amali shaytan innahu aduwwun mudillun mubin ọ̀tá tó fojú hàn ní ṣètọ́ yìí o kọ́lá rọ́bì ìdín ìdọ̀lámtù náà sí fàkìrìlì fàgàfàràlà ó ní rí ọlọ́run tàmójúkò fún mi o ọlọ́run wá ṣe kí ni ọlọ́run wá tàmójúkò fún inna huwa algafuru rahim kọ́lá rọ́bì bímọ àni àmta aláyà falana kúnà zahiran lẹ́lmujurimi pẹ̀lú ìrọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ṣe fún mi ìní jẹ́ olùrànlọ́wọ́ fún ọ̀daràn ìyàmọ́ láíláí oore tọ́lọ̀ ń ṣe fún ọ̀npa agbára nípa owó nípa ìmọ̀ nípa òye ó lè lọ́ọ́ máa jẹ́ ìrànlọ́wọ́ fún mújúrímù tọ́yẹ pé lábẹ́rẹ̀ ni ọkà sí yóò sì máa dáràn tó yóò sì máa lọ gba ọlọ́run tó létí wọ̀kọ́ lẹ̀ tọ́ ọmọ wàhálà tó ṣe tọ́ ọmọ bó ṣe ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́mọ ṣe ń bọ́ ọmọ bó ṣe ń bẹ lọ́nkọ́ lọ́run ṣe ń kíkọ́ rọrùn kọ́lọ́ inú rẹ tó dùn bóyá ah, o ti parí ilé yìí o àwọn kò sì máa fi wọ́n sì ń bẹ̀ wọ́n mọ̀ sí ìjìrá ìjìrá àmùtẹ́ bá ń ṣe àfikún ọmọ tọrọ àfojú lọ́dọ̀ lọ́sàkúrò lọ́sàkúrò lọ́sàkúrò ṣíbò là ń bì nìyẹn ọ ìwọ kọ́ ló ṣe kèyí ṣe ń tó gbé kalẹ̀ fún nù ṣe é pé kọ́ ló ń kọ́ sànù wa àwọn yẹn kẹ́sì ń bẹ tó yẹ pé ní ẹ̀rí ló fi jẹ́ pé ilé tó dáa jù déèyàn máa kọ́ láyé iná ní ilé tí àwọn yóò ti máa jọ́sìn fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ ti pèpè owó fún ọ àfi ká máa wá mùsàádà káàkiri bí ẹ dákun Saudi ẹ̀ràn wa lọ afẹ́kọ́ mọ́sálásí kọ́tọ́rù ẹ̀yin náà ẹ̀ má dàá lè kú wẹ́ẹ̀kì ẹ̀ láti pé pò ń bẹ lọ́dọ̀ náà ń dá àmọ́ ṣe nù àwọn ọ̀bẹ lọ́hùn wípé ká fún ẹgbẹ́ ọlọ́hùn báwọn yẹn ṣe ń ṣe dáadáa jẹ́mi náà lè ṣe ra tí ó délé lọ téèyàn ó sì mí ni ẹ̀ tí ó sì ṣe. ilé tó dáa jù ilé mọ́sáàsì yẹn bá kọ́ nígbà bá wàá kọ́ kalẹ̀ tí ẹwà ń gba ládàá lọ ládàá àwọn ibi tó wàá kù sí wọn ọlọ́ọ̀bà ọmọ bọ̀ fi parí ọmọ bọ̀ fi parí ọmọ fi kọ́ wọ́n. tani ó fún òní lé lórí tí wọn ò nígbà tí ẹ ti tiẹ̀ ti dáyé ó ti di yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ burúkú ni ẹ̀sẹ̀ yẹlẹyẹlẹ ní kọ́lọ́n kó sànù wa. ọ̀nà míì tí ẹ̀sẹ̀ tó pé sí ni pé lọ́nà ẹlẹ́ẹ̀kẹrin yìí ọlọ́run nìkan gbogbo tó bá fẹ́ yàn ní tí ọba àmú òṣìṣẹ́ torí ẹni fẹ́ máa ń fẹ́ àlùjánnà wájú ọlọ́run gbogbo gba gbogbo àsìkò ní ọmọ jókòó lẹ́ẹ̀kọ́ kan táwọn ìyàwó rẹ̀ tí ẹ bá fi ṣe mí mi tí mo jókòó ẹni náà mo jókòó kó mi tèmi náà má máa wúra rẹ yí pé ìwọ ìwọ ìwọ ni fada ìwọ ni husband àdìjálù kọ̀ wà múnà lánìí sáyà kan náà tó ń bẹnu kọ̀ọ̀rọ̀ ànìyàn. ètò ọkọ lórí aya àgbọn náà wà ń gbọ́wọ́ kí wáyé tí wọn bá ń violate ẹ̀tọ́ rẹ ó láwọn ẹ̀tọ́ míì náà tí ìwọ náà ń violate ọwọ àmọ́ àárọ̀ wọn ìgbọn náà mọ tù wọn èmi ti mójú kò fún ẹ mójú kò fún mi náà kárí di orí àjàn náà wọ ẹgbọn wà dùn lórí pé àrùjálù kọ wọn náà nìfẹ wọn nìkan ní ẹ máa ṣe ẹ <laughs> ti dọrí dálò mi tù sínú pé wọn nìkan wọn máa ṣe àrùjálù kọ wọn náà nìta ṣé wọ ọ̀sẹ̀ wọn tí ò ní àwọn ẹ̀tọ́ wọn míì táwọn náà fi táwọn náà táwọn náà máa ń rọ mọ́ra so àwọn ẹ̀tọ́ mi ń bẹ tó yẹ pé ẹ̀tọ́ sọlọ nìkan ni kò kírun fọlọ kì í ọ wá kí ọdẹsẹ ìyẹn ìrọ̀yàn ọ̀rọ̀yàn kọ́ gba àwẹ̀ fọlọ ọlọ́run nìkan ni ọ wá gbà ọdẹsẹ ọlọ́run nìkan ló sì bá ọlọ́ọ̀tì ẹ̀tọ́ rẹ̀ zakatọ́ yọ ọyọ tọ́ ọyọ ọ̀sẹ̀ lọ́wọ́ tó fẹ́ torí yọtọ̀ ọyọ́hún kì í ṣe ló ní oko wa kò ní o kò ní ọ̀dánù kò sí ní ọmọ adájọ́ kọ́ ọmọ kóbọ̀ lálùkì àmọ́ àwọn èèyàn kan lẹ́tọ̀ọ́ nínú owó rẹ tí wọn ò sì ní ṣiṣẹ́ kankan fún ọdún wọn fi gbà bọ́lọ̀ ti gbáyé kalẹ̀ nù ìníta nínú wọn bá zaka yẹn gbogbo àtọ́wà tí wàá yọ ọ̀sẹ̀ lọ́hùn òtún sẹ́yìn bẹ́ẹ̀ náà ni fukú ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n lórí rẹ ìnáwó lórí ọmọ ìnáwó lórí aya ìnáwó lórí bàbá àbí ìyá nígbà mi tọ́ba jọ̀ràn èèyàn tó o ṣe dúkìá ń dúkìá tó papọ̀ mọ́ tiẹ̀ ọ̀sẹ̀ lọ́n òtún sẹ́yìn ìtúbà ń bi ẹ̀fẹ́ tọ́lọ́n tọ́lọ́n forí jèmi yóò wá ìtúbà ń bi èèyàn ọgbọ́dọ̀ lọ fa ẹ̀tọ́ ń lé wọn lọ́wọ́ náà bá fà lé wọn lọ́wọ́ ọjọ́ ìràyè lálìkì àmọ́ ni gbogbo ètò àrẹ́gúlétẹ̀ ń ti wà nù hadith anabi sallallahu alayhi wa sallam à ń Koko tó tẹ̀lé rẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ yìí inú àdámọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni o ẹ̀ṣẹ̀ inú àdámọ̀ ta ọmọ ẹ̀dẹ́ nìyẹn àtàlìjọ nù torí fọwọ́ la ni náfúsù náfúsù yẹn náà ni ẹ̀mí kí èsù lè bẹ̀ wò tó lè dárò ìró ìtìlẹ́mì tó lè kí o ṣe ní tí ọ̀dà ẹni jẹ́ náfúsù so náfúsù yẹn ọmọ ẹ̀dẹ́ nìyẹn àtàlìjọ nù nìkan ní lò ṣùgbọ́n róòṣù náà ni jẹ́ náfúsù ṣùgbọ́n tọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjànú bí ṣe ń jẹ́ nọ́ọ̀sù náà níjẹ́ rọ̀ táwọn yòókù tí wọ́n ń sẹ̀mí rúùfù nìkan tí wọ́n kò ṣe nọ́ọ̀sù. tọ́lọ́mù sọ pé wà náà fi ń wà ha fàlẹ́ hàmà ha fùjú rọ̀ ha wà sàkàwà ha kọ́dí afúláhàmù ń zàkà ha. wàkọ́dé xaaba ndasaaha ọlọ́run ló ń búra pẹ̀lú ẹ̀mí wà má sàwáha àtọ́lọ́run tó dáa níbo ṣe dáa àgbàkan tó àdúrà pé àti tọ́lọ̀ da mọ́ ha àfùjúrọ̀ ha àwọ̀sákẹ́wà ha ntọ́jẹ́ kòkì ọlọ́run máa ma fi tí wọ́n náà fún ntí wa kò tí ì bá di ike ọ̀wọ́rì lójú èèyàn áà ayé ti dàrú ti dágún kọ́mi ọmọ rí o kẹ́ ẹ máa rí apá kan yan rẹ̀ ayé ti dàrú ti dágún bí tẹ́ bá ti ń ṣẹlẹ̀ kọ́ máa fọ́ ọkọ́kùnrin lọ́rùn kí wọ́n máa fọ́ ọkọ́bìnrin lọ́rùn níta gbangba wọ́n máa fà lọ́wọ́ áà nǹkan ti dàrú nǹkan ti dàrú yán yán kọ́ lọ́nkọ́ sànú o kọ́lọ̀ ń kọ́ sànú wa o ìlú tá à ń gbé yìí ó lé pọ̀ ẹ bá wọn máa kan bẹ tí wọn máa wò wọn tí wọn ò ní mọ pé sára amúni àbálàlẹ táwọn jẹ wà tí wọn dàgbà lórí ẹ táwọn máa dàgbà lórí ẹ tí wọn ò ní mọ pé aláàjì ni ara amúni subhanallah kẹtí wàá lọ convince wọn yìí pé ara amúni máa ń kéne yìí yóò take time ah, yóò take time gbàtẹ́ tó súnmọ́ ru wa tàbá ń sàlàyé nǹkan mìíràn pé à nǹkan yìí kò mọ bá ṣe rí àmú táwọn ti ń sí ìsì yẹn allah akbar òbí ayé dagundé táwọn ti ń sí síhun si yẹn àbí yorùbá mi ò yẹ yín inú ẹni tó tún súnmọ́ yẹn ni o kò táwọn ti ń sí òtún sún síhun ìsì yẹn kóbìnrin ọmọ pé ó pè mọ́rùwá tọ́jà pé after that ìyẹn ó tó wá máa pe nọ́mbà yẹn olóòbùkù fún tòótọ́ ó sì ti gbé ó sì ti sẹ́ rẹ̀ tí ó ṣe tó bá ní another interest nọ́mbà ti wà lọ́wọ́ rẹ̀ àbí ọ̀sẹ̀ lẹ́ni. lẹ́yìn tó ṣẹlẹ̀ tó yẹn mọ̀ pẹ̀lú after that tí òun ò tiẹ̀ fọkàn sí rárá yìí pé kí ló dé ṣe bí mo ti gbé mi débi tí ó gbé lọ sí tán. làwọn ń pàkíyèsí pé ah, ah, taa ṣé bá fẹ́ ló pe ẹjọ́ kùnrin ọmọ bá yín book kó sì máa bá yín sanwó kó máa bá yín ṣe gbogbo ẹ̀ tẹ́ bá kó tiẹ̀ pé yín bẹ́ẹ̀ náà sẹ́yìn pé ìsìlámù nu ṣùgbọ́n láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó kéré nu ẹni tó lè ronú lọ bẹ̀ gan ìpè nu tí ó dáàbò bò wọ́n nìyẹn ká ní bọ́ọ̀sì inú tọ́ ọba ti mẹ́lẹ́ àlọ́kọ̀ agbé ọ àbí èsè dáadáa kò sí dáadáa mbẹ ni kò sí eré mbẹ ni sínú àwọn ẹ̀dá náà ni máa dùn fáwọn léèyàn àwọn láwọn tí ń tọ́jú àwọn èèyàn mélòó ló ronú lọ́bẹ̀ àfi kẹ́ ẹ rí ọlẹ́ à kó wọ sọ́ọ̀tì sẹ́sẹ̀ kọ́ wọ ìbọ̀wọ́ sọ́wọ́ kó tó máa gun ọ̀kadà ọkọ̀ ọlọ́kọ̀ ọkùnrin ọlọ́kùnrin àfa mi náà ń ṣe é ṣe ó yẹ bàbá jẹ́ kóbìnrin lọ bọ́ sí lọ́wọ́ ẹ̀yìn bá gbé bẹ́ẹ̀ náà wọ́n sá jẹun ẹ̀ mùsíbà ojókòó sí ọ̀lẹ́gbẹ̀ẹ́ gan mùsíbà kátó wá pé ó tún wá jókòó sí ọlẹ́yìn torí pé inú àwọn tí máa ń fa ẹ̀tẹ̀ iná ẹ̀ ni àwọn obìnrin wà kọ́lọ́nkọ́ sànù wà àdọ́mọ̀ẹ́dẹ́ ènìyàn ìní kí ọ dẹ́ṣẹ̀ o torí àdámọ́ bọ́lọ̀ balẹ̀ kí ọlá bó ṣe dáa mọ́ òun náà ní ọ̀fà. anabi anabi yusuf alayhi salatu wa salam sọgbọn ma ubari unafsi ina nafsa ala amara tó ń bí so èmi ọ̀fẹ́ mi mi máa o èmi ọmọ èdè ní àtàjàn gbogbo gbà ní máa ń pààyàn láti ẹ̀kẹ́ kí ni òṣèlú ni o kò sí àìdá. àwọn màláíkà nìkan ní láyé àtúnú náà lọ́wọ́ àmọ́ àmọ́ráhùn wọ̀nyẹ́ fáwọn lónìí máa yọ márùn-ún wọ́n yá pa àṣẹ ọlọ́run nígbà kankan àwọn òní náà sùúrù òní à ń lò àwọn ẹranko nkankan kálukú ní tẹ̀bá fọlọ́ ṣùgbọ́n ntọ́jọ́ bí ààbòsí tó bá ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́run gbé wọn dé lálìkìyàmọ̀ nínú pípé tọ́lọ́run nínú pípé déédéé ọlọ́run ni ó fi gbé wọn dìde tí wọ́n fi tọ́lọ́run fi gbẹ̀sán láàrin àwọn tí ń kanra wọn nù wọn àwọn tí ó bá kanra wọn àwọn yìí ò ní nǹkan kan nínú tiwọn àwọn tí wọ́n bá kanra wọn ọlọ́run gbé wọn dé lálìkìyàmọ̀ wọ́n yọ àgbẹ̀sán padà ó sì tún di yẹpẹ̀. inna an pé iná àǹdáyìnà inna an iná àǹdáyìnà kún àdáàbán kọ̀rí bá يوم ينظر المرء ما قدمت يداه ويقول yaa يا ليتني كنت ترابا káfíìrì inú ọmọ ẹdẹ nìyẹn ńgbọ bára àwọn ẹranko tọ́lọ́ ń sọ wọ́n di yẹ pẹ̀lú ní ah kó ní oṣù di yẹ pẹ̀lú ní fún ọlọ́dàkùn wọ́n jẹ́ akán máa rú ẹ̀ o. kí ni máa fà á tí ẹ máa fi dẹ́ṣẹ̀ jàmáà nínú ẹ̀ ní àìmọ̀kan alákọ̀ọ́kọ́ nù àìmọ̀kan sí ẹ̀ṣẹ̀ ń gan a máa jẹ́ kéèyàn ó dẹ́ṣẹ̀ àti àìmọ̀kan aburú tó wà lórí ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kan tó lọ ní àmọ̀ ṣe àgbẹ̀yẹ̀fọ́ aburú wà mẹ́ta. kò sì sí dáadáa kan tọ́lọ̀ ní ká máa ṣe àti kó yẹ kí àìsí èrè aburú ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ìyá tí ń jẹ tí ọmọ ìsìláàmù pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ tẹ bá bu àárín wọn báyìí wà ọ̀sán ah, àmì ní ti abẹ́rẹ́ báyìí nítorí ọ̀nà àwọn eléyìí sí rárá inú ìṣòro àìlẹ́sìn tí ń ṣẹlẹ̀ sí wọn kì í ṣe kékeré tó òfin ọmọ ṣùgbọ́n èyí tó burú jù alijahalu murakkab àìmọ̀kátọ́ yẹ pé ó tún gunra wọn ni kò tún mọ̀ pa láìmọ̀kán lọ tọ́mọ̀ ṣègbèsè ayé islam bí wọ́n ti ń sáyé kọ́ ló ṣe <laughs> ń ṣéhùn sẹ́ni pé jahalu murakkab ní bòńdọ̀n jà àìmọ̀kátọ́ burú àwọn dalí àtọ́kù wàlímárì yẹ jahalu thumma yẹ jahalu annahu dhul jahali fi asli ad-dalalati wa ma fi ọmọ ẹdẹ nìyà ó lè mọ ó lè mọ mọ fàlàyé mọ kan ló ọwọ́ àánú gbèkùn láyé láyé tí wọn tọ àti tú lé òdì wàhálà àìmọ̀kan a máa fà á ká lọ wo sóràtì nàmẹl àyà fifty five nígbà tó lọ ń bá àwọn èèyàn ẹ lùtù wí innakum lata'tuna ar-rijala shahwatan min duni an-nisa bal antum qawmun tajhalun. ẹsẹlẹ máa fi ọkùnrin ọkùnrin àtọkùnrin wọn máa fi nǹkan gbóra wọn wọn máa gbádùn ara wọn ìgbádùn wọn ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ bí ẹja láì màkà ẹ àìsàn láì màkà sí ìnira ti bẹ́ẹ̀nbẹ́ẹ́ nínú tí ìmọ̀ ń fa ẹ̀ṣẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kéèyàn ọmọ ronú débi ògóńgó agbára ọlọ́run àìmọ́ ọlọ́run tó àìmọ́ títóbi àìrìnàríyá rẹ̀ àìrìnàrí rẹ rẹ̀ ọ̀fà tí kálukú fi ń dẹ́ṣẹ̀ torí ẹ̀rọ jẹ́ pé irú wòran báyìí kuran gangan pè ní jahalu ó pè láì màgán ó da padà sí alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n kọ́ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ nǹkan mọ́ni kò sì máa burú tí ó tẹ̀lé ṣùgbọ́n eléyìí ọmọ ṣùgbọ́n lásìkò tí múmi ní òdodo tọ́wọ́ àti tìǹà àsìkò tí ń ṣe lọ ọkàn rẹ̀ ó ti lọ kúrò jù kúrò bí ìmọ̀tọ́mọ̀ nígbà wọ́n bá ṣe lọ́wọ́ ah subhanallah mo sùn jù sọ fún yìí lọ́lọ́run fi sọ fún wa láàyè mẹ́ta nu Qur'an suratu nisa kálọ̀ suratu nisa àyà ẹ̀ eh, seventy àti eighteen suratu al-an'am. 54 four àti fifty five suratu nahal one ìkànnbẹ ọlọ́run bá sọ pé tábàtò ògidì àwọn tọ́lọ́wọ́ bá wọn náà làwọn tó yẹ pé ńgbà tí wọ́n ń kan ńgbà tí wọ́n ń àìdá kéé pé wọn mọ̀ pé kéé sẹ́sẹ́ o kéé pé wọn mọ̀ pé kéé sẹ́sẹ́ o wọ́n mọ̀ pé sẹ́yìn ni ṣùgbọ́n àròjinlẹ̀ lórí títóbi ọlọ́run àti ìwà rántí títóbi ọlọ́run ká dẹ́sẹ̀ kankan mọ́ ṣùgbọ́n yóò sá lọ pé lọ́kàn rẹ nítorí adùn tí ń bẹ́ẹ̀ nú ẹ̀mí tòmọ̀yọ̀ túbú náà mi ń kọrí wọ́n wàá túbá láìpẹ́ tí wọ́n dẹ́sẹ̀ tán fáwùlà ìkẹyẹ túbú lọ́wọ́ alẹ́ ìkìm àwọn yẹn lọ́nà ọba ọgbà tútúbà mọ́ ọ̀kánà lọ́wọ́ alẹ́ ìmọ̀ ní hakima ó mímọ̀ lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n ni ọlọ́ọ̀bà àlekè ọlá inú tí máa tún fẹ́ jẹ́yìn ọ̀dẹ́sẹ̀ náà ni ìtìbá olè hawa ká máa tẹ̀lé fẹ́nu ìfẹ́nu ọ̀ṣàwá ti nà síyà ẹ̀mí máa ń fẹ́ àwọn nǹkan kankan ká gajẹ nìkejì lọ ká lówó lọ́wọ́ ká ra mọ́tò ká gbogbo oríṣiríṣi tí máa dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní wàá máa jẹ́ kéèyàn ó jì sọ́fìn ìní máa jẹ́ kéèyàn ó dẹ́sẹ̀ èèyàn wàá máa gbógun tì í ẹlẹ́ẹ̀kẹrin ìsojú kòkòrò lórí yòyòyò ilé ayé yìí ń dáhùn nǹkan fi ń sọ̀gà tí wọ́n fi ń dọ́lá gbogbo ẹ̀ náà ní wúkálukú ìwà máa sojú kòkòrò lórí ẹ̀ yọ máa fàǹtí yọ máa fi dẹ́sẹ̀ lẹ́lòmíì ò fi jẹ́ pé ẹ̀sìn ò sì gbádùn mọ́ nítorí ntọ́fẹ́ lé ntọ́fẹ́ mú nínú ẹ̀ náà ní pé kéèyàn máa ṣe àtẹ́ ẹ̀wọ̀ lórí ẹ̀tọ́ ẹ̀tọ́ tó ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe inú tí ọmọ kó sẹ́sẹ̀ nìyẹn nítorí ẹ kó fi ìsìláàmù ṣe tán láti gbèlẹ̀ òbíṣe nígbà tí ọba wa yá wàá lọ́ máa tẹ̀lé yóò máa tòlé yóò máa tòlé àfihàn padà sọ́lọ̀sọ́lọ̀. nínú ẹ̀ wọn náà ní kéèyàn gbẹ́tẹ̀jẹ pẹ̀lú ṣèpán àti adùnlé ayé inú ẹ̀ náà sì ní kí ọmọ kéèyàn ní ọrọ̀ kì í ṣe tówó nìkan o gbogbo ntọ́lọ́mba ti rọ̀ fún yàn nílé ayé yìí a máa ṣe okùnfà téèyàn fi dẹ́sẹ̀ ọlọ́ni wà láwọn bọ̀ sọ́tọ̀ lọ́hùn rísọ́lé ìbáàdì yìí lábàgà òfèlè àbí wà láti yìí náà zilbẹ̀ kọ́dárì máa yàṣà lọ́wọ́ yìí gbogbo ìjẹ́ mú pátá ti ń bẹ fún nàìjíríà lọ́lọ́run tẹ́lẹ̀ láti kó jonathan ni nǹkan wọ́ sí báyìí lọ́wọ́ lọ́wọ́ àti gbogbo ẹ̀ lọ́lọ́ ń tẹ́ kalẹ̀ láti gbọ́ Babangida ni nǹkan wọ́ sí ibáyìí lọ. bọ̀lá ó bá sọ́tọ̀ lọ́hù rí pẹ̀lú ìbáàdìhí lábàgà ó fìlà àrù iná lè ń sáà nàlà yẹtù gà àràhà òṣìṣàgọ̀dà. ẹ̀ ń bá ti lọ́rọ̀ tí ọ̀wà àtọ̀gà á sábà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ tọ́ba ti lọ́rọ̀ ntọ́ba fẹ́ náwó sí owó ń bẹ ntọ́ba fẹ́ ná sí iyì ń bẹ dọ́wọ́ fẹ́ lo agbára òṣèlú sí agbára òṣèlú ń ó tún wá ìbẹ̀rù ọlọ́run àti wọ́n lára rẹ̀ áà ẹni bẹ́ẹ̀ dùgbọ́n wọ́n ọlọ́run ẹ̀sà ni innal insana la yatgha ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọjá la ọlọ́run ara tọ́ba rí pé kò sí kankan nù ọ̀rọ̀ òun gbogbo tọ́ba ti ń fẹ́ ń di ìrọ̀rùn ni yọ kọjá la ọlọ́run yóò rò yí pé bọ́yá olóṣèlú kan ti rí mi rí lálákè mẹ́wọ́n yá kí ló dé sáwùjọ fẹ́ mọ́ ṣiṣẹ́ ni <laughs> ọlọ́run àlè mọ̀ lẹ́yìn ìgbà náà <laughs> ọlọ́run lọ yọ tẹ́mi rẹ̀ ọba lọ táwọn èèyàn máa fẹ́ ṣiṣẹ́ ni <laughs> lẹ́nu rẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ju ọ lọ tí wọ́n rí ìdá kan ọgọ́rùn-ún tó ń rí wọ́n ń bẹ̀ẹ́. fẹ́ ṣiṣẹ́ bíi bó máa náà ní ẹdọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run kọ ẹjẹ àfijì wọn sẹgbẹ kan. bẹ́ẹ̀ náà sì ni nínú tí máa fà á tíyàn fi dẹ́ṣẹ̀ náà ni kọlọ ọba kó fòye ní agbára lórí wa. ìbéèrè kan tó wá wáyé pé ǹjẹ́ a rí ẹni àwọn ànábì ọlọ́run àwọn ọlọ́run dáàbò bò wọ́n níbi tọ́jẹmọ́ wáyù iṣẹ́ tọ́lọ́run fi ràn wọ́n wọn ò ní ṣàṣìṣe ńbẹ tí wọ́n bá sì ṣàṣìṣe ńbẹ ọlọ́run ò ní fi wọ́n lẹ̀ láì bàwí láì kọ́rẹ́tì wọn. yorùbá mi yé tí wàhálà súnmọ́ tán tá à ń sọ ìnìgbé kọ̀sẹ́nì kankan tí ìṣàṣìṣe ń tá à ń sọ nìyẹn torí táwọn ànábì ọlọ́run níbi wáyù tí wọ́n bá ṣe ní sèé ọlọ́run ṣe kí ni yóò ṣe ń jì wọn yóò ta wọn lólobó yóò sì kọrẹ́tì wọn. àwọn onímọ̀kọ́rọ̀ lórí àṣìṣe ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ti tọ́ka sínú Qur'an tí ò dín ní àyè mẹ́tàlá nínú Qur'an àyè mẹ́tàlá Suratu Fatih mẹ́mẹ́ liyazfira Allahu laka ma taqaddama min dambika ọlọ́run fi dáńbù ó fi ti sànà sàsàlà wa tukhfi fi nafsika ma Allahu mubdihi wa takhsha an-nasa walahu aku an takhsha falamma qada zaydun minha wa taran zawwajnakaha ní suratul ahzab tọ́lọ́n bá nínú sàsàlà ń gbé ó ti ń fi sẹ́mi rẹ̀ nítorí pé àwọn èèyàn ń gbọ́ wàá mọ̀ ń gbọ́ báyà àwa ní kó o nǹkan o tún fẹ́ ṣe àwa ń ṣe èméjì láti ṣe afọláwo ankalima adintalahun ọlọ́run ọ̀sàmójúkọ fún ọkìlẹ́tọ̀ yọ̀ǹda fáwọn èèyàn kan tí wọ́n gbẹ̀yìn kí wọ́n mọ̀ lójú ogun láwọn àyè oríṣiríṣi tọ́lọ́n ti fi àkíyèsí wa lórí pé kò sẹ́ni kankan sí ìdẹ́sẹ̀ o ṣùgbọ́n táwọn ànábì ọlọ́run wáyù tọ́lọ́n ti ní ìtọ́sọ́nà fún gbogbo ayé wọn ò gbọ́dọ̀ sàṣẹ́ ńbẹ̀ tí wọ́n bá sàṣẹ́ ńbẹ̀ ọlọ́run ní fi hànlẹ̀ yọ̀bà wọn wí. sòtí wọn bá wá sàṣìṣe kì í ṣe sísàṣe lọ pàtàkì o ntọ́ pàtàkì ní kíkọ́ wá túbá ó ti wá tó túbá bìtẹ́ mọ̀ ẹ̀sẹ̀hún ó tó lọ jù sọ́fìn rẹ̀ lókù àtọ́bá sì ń bẹ láyé tó ń bẹ lálàáfíà opportunity ni tó túbá ńgbà a sọ bá da si ṣẹ̀ṣẹ̀ rà tọ́ fáìn tọ́wọ́ á kó ìfò tẹ́ẹ̀fù yóò dún yàn ìwà rí ó sì ti ràn kó fàyà kùtùkùtù èyí ó ṣe kí ni inú kó ọ̀ràn inú ìjọ tó tún wọ̀ jáde ojú ibi tó ti rán ló tún ègbè lèso tó gún àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ṣẹlẹ̀ sí táyà mọ́tò ò lè ń tẹ́mi mọ́ ò ní mọ́ta sọ ṣùgbọ́n táyà mọ́tò ti ṣẹlẹ̀ sí ojú ibi tá a lá tún ṣe tá a tún fi tí wọ́n bá dí fèsò sí i táyà tuntun ojú rẹ̀ náà lè tòótó gúnlẹ̀ ìkejì wọn bá ní òṣèlú ṣe mọ́ pé ó ti di ọ́fẹ̀sì <laughs> ẹ ojú tóbi ọlọ́run kí ló tún ṣe tó o bá sì fẹ́ràn aṣọ tó ọ̀bẹ sọnù o tún lọ ni ṣùgbọ́n ìnáwó tó bá fẹ́ tí èṣù kọ́ wa mọ fi ọ́ ṣeré kọ́ wa di ẹni tiẹ̀ pátápátá ẹsẹ̀ tó o ti tú bálẹ̀ o tó padà bẹ́ẹ̀ o tó tú bálẹ̀ o tó padà bẹ́ẹ̀ o tó tú bálẹ̀ o tó padà bẹ́ẹ̀ kan ń bi àánú ọlọ́run àti àmójútó rẹ̀ torí pé àti ní là ń lò ẹ̀mí ni anabi sọ́nà àti sọ fún wa pé iná ṣẹ̀tàn yẹ́jìrì bí ìgbà bẹ́jẹ̀ ti ń lọ gbogbo ara bẹ́ẹ̀ ló náà ti máa wà pẹ̀lú wa gbogbo gbà so táìmù lẹ́kọ̀ọ́ irun ẹ four fifty four fifteen lẹ́ ń kírun ok inshallah àpàlẹ́ láìpẹ́ taba ni káwọ yìí sí mu kàfìrà tó dùnú afáwà ti sọ àwọn kan fún wa bẹ́ẹ̀ nínú ẹ̀ ní ká máa tọrọ àforíjì tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run káfí máa sọ́mà ba tú bá jẹ̀má ntí ọ̀dà báwa jẹ́ ńlẹ̀ yorùbá kí màmú òkírun tán ntí kálukú òfin máa sàdékàrú rẹ̀ tí ọmọ tọrọ àforíjìn rẹ̀ bisila bisila ẹẹ alihamdulilayi mẹ́wàá mẹ́wàá abilayi mi ka sọ kan la rẹ̀ dáhìlá ilá la mẹ́wàá mọ́mọ́ rọ̀ sílẹ̀ ká sọ kan la rẹ̀ asàfùlà mẹ́wàá mẹ́wàá iná lága fúrọ̀ mi ká sọ kan la rẹ̀ ẹlòmíràn mọ̀ ní ti ń jẹ́ asàfùlà onóòtú bá wọn wí mọ́sálásí yóò ti kàtó mẹ́wàá náà ti tó bẹ́ẹ̀ nìkan ṣe ṣe ní àsìkò Sayyidina Ali radiyallahu anhu sọ́jọ́ sábẹ́ àná sọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìsìkfàrù lọ́nà tí ọgbà dá Sayyidina Ali láti sọ fún pé ìsìkfàrù tó ṣeun ó tún ní ìdí kó pé kọ́lọ́n kó tún kó tún ṣe ìsìgá fúrán fún ọ̀nà tó gbà sí kọ́lọ́n kó tún forí jìn lórí ọ̀nà tó gbà sí. Imam nígbà tó bá ń sabula sabula sabula sabula sabula sabula ẹ bá rìkọ́dù ẹ̀ gan kó pìlì rẹ̀ fún padà ṣé ìsìfàrù nìyẹn ìsìfàrù pé tí wọn náà bá rántí ẹsẹ̀ rẹ̀ ìsìlẹ̀fẹ́ ah, ọlọ́run kò jì mí o. ó yàtọ̀ sí tinú mọ́sálásí ti àgbàdùn mọ́ àṣàbùrúkú àṣàtì ọ̀dà ni dáǹsẹ́ ni mọ́sálásí pọ̀ sí ọ̀dà o tí màmú ọmọ wa gbáǹkọ́ gbé àdúrà tí kálukú fi mú twenty naira thirty naira forty naira lẹ́ẹ̀ kìí ṣe nǹkan rí rárá rárá ìyẹn ọgbẹ́rọ̀ gbé pàdé ọlọ́run láti kìí àmọ́ ẹni tó ti ronú tó ti mọ̀ pé tó ń fẹ́ jẹ lọ́sàn-án yìí one fifty ló wọ́n dọ̀gbọ́n sí tó wọ́n fi na wọn lágbára two hundred nígbà wàá ní ọlọ́run yẹn jẹ́ ọ̀sàgbà kú ọlọ́run jẹ́ kíní kankan tó tó wá tó one fifty náà bẹ́ẹ̀ yọ máa ronú fẹ́ àfáà ló ti fà ó wọ́n á rò pé ọgbọ́ rẹ pé ọrẹ lọ gbà sọ́rẹ́ nu tí wọ́n wà ní ẹni tí wọ́n gbọ́ rẹ ibẹ̀ ọrẹ tí ẹ̀ bá wò ń wọ àánú pé olùsí lélẹ̀ ó ní bùkátà sówó mi jẹ́ ń fún lèyìn ó fi gbà kì í sáfà àti ọmọ ọmọ dàákú dàákú àdúrà wọn ti kọ ọmọ sẹ àdúrà gbàǹkan gbì ẹgbẹ́ bá gbé kalẹ̀ báyìí kò sí ọ̀dùn tó bá kò ní ọ̀yọ́ ni nígbà wọn bá tiẹ̀ tó ti ń ṣe lákọlákọ tí wọn ò tiẹ̀ dájú wọn náà bá ti dúpẹ́ jáde jẹ mo tẹ jẹ ńlọ <laughs> àdánwò wọn ò tẹ̀lé dé àti ṣiṣẹ́ kọ́ọ̀bọ̀ èyí ọ̀bọ̀ májẹ̀mú túbá kọ́ kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ kó ìdánilẹ̀ pé òun ò ní padà síbi ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ yẹn àtẹ̀ṣẹ̀ míì nínú ẹ̀ náà ni wípé kàfàràtul majlis bá a ṣe jókòó yìí o ti lájú àtàwọn ìṣẹ̀ṣẹ̀ àwọn ní a máa wí àti bíkì tó ní agbí táwa ti fẹ́ túká fani kàlám wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk bẹ́ẹ̀ náà ni sayyidul istighfar ìtọ́jú olórí nù istighfar kàlí máa ṣe ọwọ́ àná àdìkárù sọ̀rọ̀ ẹ̀ wọ̀n nàhàr wípé wàlùmọ́tà àfọ̀wọ̀n ikú aláwọ̀mọ̀ à ń tàrọ́ bí la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'at a'udhu bika min sharri ma sana'at abu laka bi abu laka bi ni'matika alayya wa abu bi dhanbi faghfirli fa innahu la yaghfiru dhunuba illa ant gbogbo àwọn yẹn nta gbọ́dọ̀ mọ̀ tẹ̀pẹ̀lẹ́ mọ́ tá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà nínú okùnfà tá a fi máa jìnà ti kàfàrà fún ẹ̀ṣẹ̀ wa iná ní ìtìnàbùlù màá fi ọwọ́ kó o jìnà

nukaffir ankum sayyi'atikum sọtẹ́ bá ti lè jẹ́ pé àwọn kàbáyé kàbáyé ẹ̀ṣẹ̀ ńlá tẹ́ bá ti ń jìnnà sí àwọn àṣìṣe fẹ́rẹ̀ tẹ́ bá ti àmọ́ parẹ́ kú òfin yín inú mukafiratu dunub náà ní kọ́ ọmọ tẹ̀m̀pẹ̀lẹ́ mọ́ tọ́à ìtẹ̀lé tọ́lọ́hún gbogbo ohun tó ń kí àlùwàlá tó ń ṣe àdìsí wa lórí ẹni o Ramadan tó ń gbà ọmọra tó ń ṣe ájì tó ń ṣe yọọ jẹ mukafiratu dunub yọọ pa ọ̀pọ̀lọpọ̀ yọọ mọ pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kọjá ipe nínú mùkàsáràtò dùnú nígbà tí wọn náà bá wọn fẹ́ ẹsẹ̀ kan rí ọ̀dà wá sí ọ̀pọ̀lọpọ̀ dáadáa lẹ́yìn ìgbà náà ìlú àníyàn kọjá pé dáadáa wọn ó ṣe kíni o yóò lè tẹ̀sán wájú ọlọ́run yóò lè tẹ̀ ẹ̀sẹ̀ ń rì nínú mùkàsáràtò dùnú bìlọ náà wà bẹ́ẹ̀ náà sì ni kọjá pé kéèyàn máa ṣe tírénì bó ṣe wà nínú hadith kan táwọn afá kan lò àwọn kan ò lò ẹni tó bá súnmọ́ obìnrin yẹn lásìkò tó ń ṣe haid so tó bá yẹ pé ń bẹ̀rẹ̀ haidu ni odidi dínárì ní kò fi ṣe sàrà tó yẹ pé ọ nígbẹ̀yìn rẹ̀ ni ṣùgbọ́n kò tí ì wẹ̀ ni so ìdajì dínárì apá kan náà àwọn afá ò lò apá kan náà àwọn afá lò pàtàkì àwọn ṣàfihàn ìyàtọ̀ àwọn onímọ̀ ìyẹn jẹ́ tírénì fẹ́mi nígbà tó wá ti mọ̀ pé ẹsẹ̀ kan tó wá ti lè da ó ní iye tó ọmọ fi ṣe sàrà ẹ̀mí èsì ìfẹ́ ìfẹ́ fún yẹn ní nǹkan kódà bó sáré ṣe kọ́lá onímọ̀ bá ń tó lè fi tọrẹ wò ó ti wá bu iye kan pé jẹ́ ń fi nǹkan báyìí ṣe sàrà tó bá ti ń ṣe báyẹn ọ̀wọ́ kówó ń jáde lápò rẹ̀ ń yóò jẹ́ kí ni yóò mọ kọ́sàn rẹ̀ pé ah, nígbà tó lè ṣe lé ní ṣe tí mọ̀ mọ̀ pé mo fi ń kọ́sàn ara rẹ̀ yẹn kèwé tẹ̀lé ntí àdìsí wa ń para ẹ̀ àdìsí àwọn bí òlò nínú àwọn onímọ̀ pé kò rìnlẹ̀ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n whatever the case may be part of the training mọ́ wàá ya àwọn èèyàn wa kan tọ́yẹ pé wọ́n mọ̀ mọ̀ kó òòlù jẹ wọ́n àmọ́ ran àwọn èèyàn ní ájú wọn mọ̀ ran wọn ní múra wọ́n tanra wọn jẹ owó ta ni ẹ mú lọ owó òòlù ni ẹ mú lọ kì í sọ owó tiẹ̀ wọ́n wà ní wọ́n lọ bá àwọn tọrọ àforíjì lọ àwọn dèdè rìn torí gbàdúrà bá tó dé Saudi kó tó rà àforíjì ọlọ́ọ̀ni bọ́ọ̀ lẹ́tọ̀ọ́ sáforíjì ọlọ́run nàìjíríà bó bá lọ sàwọ́dí ọ̀tàn rẹ̀ jẹ ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àfikún ọ̀dà padà fún wọn. bẹ́ẹ̀ náà sí inú mukassiratu dhunub òun náà ni pé tó bá jẹ́ ìwọ ọ̀tọ́lọ́run tó wà lọ́rùn rẹ kọ́ òsì tán yàkàtọ̀ yọ lọ sírò rẹ̀ yọ. ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wà lọ́dọ̀ rẹ tó ti gbéra lọ pé fún èyí tó tún wá dáa tó tún gbọ̀ngbọ́n nínú mukassiratu dhunub òun náà ni ẹnití ọba ní tọ́ba ní ìwọ̀ lọ́wọ́ rẹ kọ́ wá lọ wá ìyọnu rẹ kọ́ ní kò burú ní sàfúnjúkò ní yọ̀ǹda á ọmọ dáa pọ̀ ọlọ́run náà ní ibi ọ́ láìsí àwọn lórí àmì sọ pé ìwọ tó níyàwó máa jókòó máa máì fún mi láti ètò bá ti fún ọ tó lo àsìkò kan fún kan tètè nínú kọ́ ti gba yọ̀ǹda bìfọ́ tí wọ́n ti yọ̀ǹda fún ọ yọ̀ǹda ọ gba yọ̀ǹda nígbà tó o ti tó o ti gbẹ́mí mi tètè lọ́ba tètè lọ́sọ́ mọ́ mọ́ bínú o mọ́ mọ́ lásìkò rẹ o kó tètè foríjì hàn láyé ọ dáa ju kọjá ife lálẹ́ kìyàmọ̀ ọ máa fi ẹ̀gbẹ́ kan ọ máa fi rìn so wọn bá ti agbọ́ ìkọlọ́n jẹ́ kó wúlò fún wa o wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ so ká má bínú sí mi pé mo fẹ́ rẹ mo ti sọ so kọ́lọ́n kọ́ gbà ní ìbádà ọlọ́mọ ti ní ìbálẹ́jọ́ burúkú èmi àti ẹ̀yin náà سبحانك اللهم وبحمدك اشهد الله لا الا انت نستغفرك ونتوب اليك نعم